ẹ ṣeun ọlọ́run lórí òwò. àbá àgbàlagbà. abalẹ̀ akim ó tó bẹ́ẹ̀ olórí òkú gel gel. gel. ó gbọ́dọ̀ dọ́yọ̀ Tìjání mo lẹ́ ń lọ fẹ́ lọ direct àwọn kámẹ́ kámẹ́rà pọ̀ mí o ẹ̀kọ́ máa wò gbọ̀ngàn kábíyèsí ni o gbọ́dọ̀ dọ́yọ̀ yẹn láàárọ̀ ńlá o gbọ́dọ̀ rí kábíyèsí ó di dandan kọ́lá kọ́sọ̀mù ni ẹ bàbá bójẹ́tì èlò lè fẹ́ fún wa sá. tí orúkọ rẹ̀ sì wà sí tí ó sì fún wọn ní two hundred thousand. ẹ jẹ́ ká fún wọn ní àtẹ́wọ́ kọ́lá custom. ojoojá Ibrahim Sata one minute. wọ́n ní two hundred thousand. sókè lọ mi ò lè gbà o. ó ti tán. ṣé kí sọyẹ tí mo fẹ́. bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́lá kọ́lá fún mi two million. ó ti tán. ẹ máa ti yọ ẹ kí lè ṣe báyìí ọwọ́ báyìí ó yà tẹ̀lé wọn. ẹ jọ ẹni ẹlẹ́ẹ̀kẹta tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn àwọn náà ni fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn kí wọ́n máa bọ̀ sí bóyá a kágbé mi ò lè rí kíni uh-uh. àwọn olórí rè tó máa ti sọ fún kábíyèsí wa ní sáà yẹn fún kí lè fún màtí wọ́n plọ̀ ẹ ṣe gan máa wá mọ́ndé ẹ ṣe gan. Ibrahim Chatta kábíyèsí pé yìí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ gbọ̀n ní kíákíá àwọn ọjọ́ mùsùlùmí rárá èyí tí wọ́n ti dá sí Osama. Ibrahim. Ibrahim one minute one minute. ní kíákíá mo fi àkókò ìpè Mr and Mrs Ayọ̀ Adépọ̀jù àwọn ní third fourth donation kí wọ́n máa bọ̀ báyìí wà fún ọ ní àtẹ̀wọ́ bí wọ́n ṣe ń bọ̀ Mr and Mrs Ayọ̀ Adépọ̀jù. àwọn sanyẹ̀rì wọ́n ní wọ́n ní lọ sí eru wọn mọ́. ẹni lọlé mọ́ adépọ̀jù àwọn ní ceo urban city ẹ bá ń fún ọ ní àtẹ́wọ́ bí wọ́n ṣe ń wọ̀ mr and mrs Ayo. adépọ̀jù ẹ fún ọ ní àtẹ́wọ́ mc nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe ẹ fọkàn yín balẹ̀ your welcome sir Oman city ìyẹn ní ìlú ìbàdàn bí ohun kébí náà darapọ̀ mọ́dọ̀ yín tẹ bá ń wá alágbàtà alágbàṣe àbí ambassador mo máa ń ṣe dáadáa sẹ mo ní fresh fm ẹgbàá sá èlò ẹfẹ fún sáà ó má sì tẹ wò mí kẹ́ ṣe mí lànà ẹ bá fún un mc ni mí ìyàwó mi èmi mú mọ ọkọ tí mò ń ṣe ọmọ mẹ́ta ni mo ní lẹ́sà. omans oman oma ẹ ṣe kan sá. ẹ kábíyèsí o ẹ jọ ní ẹ ká ṣe kábíyèsí ẹ jọ̀ọ́ ká fi séèjì yìí lẹ̀ torí ọlọ́run. ẹ jọ̀ọ́ two community ẹ jọ̀ọ́ mo fi àkókò ìwé Emeka money láti Dubai all the way from Dubai. Emeka money. lálùdé mo rí ẹ mo Igbo. Ejo, I want to see Eone MC on this stage, on this platform. Like an Adojoko. Only two ladies beside me, the rest Ejo Kalojoko. Ebe Kamani all the way from Dubai. You are welcome once again to our midst. Ejo Manfuni àtẹ̀wọ́ bí ó ṣe ń bọ̀. Mọ̀súrù Ejo Ẹlọ́jọ́kọ̀. Bọ́sẹ̀ Mọ̀súrù báyìí. kò sẹ́ni hundred million no first donation by thank you. kí gbogbo ẹ̀kọ́ tẹ̀síwájú akin ọ̀wọ̀ akin ọ̀wọ̀ akin ọ̀wọ̀ all the way from United States Latin, mo kí ẹ kú dúró òní ṣùgbọ́n òní dààmú president wa tapan president. akin ọ̀wọ̀ àti ìyàwó akin ọ̀wọ̀ ó yá ní kíákíá pẹ̀lú ìlà àti ìlà kí wọ́n máa bọ̀ bẹ́ẹ̀ ni kábíyèsí ọba wa adéyẹmí aláàfin ọ̀yọ́ dàbídì adéyẹmí tí kò gbọdọ̀ ṣe ọmọ tí a kò gbọdọ̀ ṣe ọmọ tó kò gbọdọ̀ ṣe kábíyèsí o. akẹ́wọ̀n ni wọ́n mọ̀ yà àti ìlà sílẹ̀ bàbá àgbàlagbà ẹ̀jọ̀ lórí sinimá aláṣẹ ọlá ìgbẹ́jọ́ yín kéye ẹjọ lórí sinimá olókìkí òwò tẹ̀yìn náà wò ló gbé bí hundred million àmọ́ mi ni mo kí yín o ó dúró gan ìyá mi ẹ̀ ní ṣubú ẹ̀ ní dàmí ọkàn yá balẹ̀ lórí sinimá yìí ẹjọ́ èdè ìjọ fún mi. wọ́n sọ̀rọ̀ sí yín létí. ẹsọ ẹdí sùn. fc fc tẹ̀lé wọn wọ́n kí wọn lọ́wọ́ ilé àṣàyè bàbá ẹ̀wà ẹ̀wà ẹ̀wà. Asiwaju Mr. Latin all the way from United States of Dublin and America NNPC director mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ jọ sinimá olókìkí olù èlò fún ọ. Uh, on behalf of uh, Mr. láti Mr. Akin bẹ́ẹ̀ ni àkáǹtì ẹ jọ èmi mc mo ń pariwo látàrí ọ̀ṣun nílò rẹ̀ ẹ ṣe kàn fifty thousand kí aláàjì wa akẹ́wọ́gba gbọ́dọ̀ láti ìlú ọ̀yọ́ àwọn ni wọ́n dé tí wọ́n tu wa lọ́wọ́. èèyàn kan ẹrú ọlọ́run kan ó ní ká má àdáhùsì rárá ká má dàrú pọ̀ ó ní nínú ọdún yìí òun fún aláàjì incoming aláàjì Ibrahim Shatta ní múra kan àti owó bẹ́ẹ̀ ni ẹ bá fún ọ ní ẹgbẹ́ àtẹ́wọ́ kó nílẹ̀ bí a ṣe tẹ̀síwájú. pé ọ̀nà ni mo bàkó.

You are, you are very... Someone fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn oya gbégbó díẹ̀ yúkà oya àjàmbádo. mo ṣàkọ́ra ó dúró tọ́ mọ́dà mi fílẹ̀ mo súnmọ́ yín bàbá fílẹ̀ ó bàjẹ́ tì ẹ jọ níbi tá a bá dé yìí ní kíákíá ni fílẹ̀ bọ̀dúbà àgbàlagbà fílẹ̀ bọ̀dúbà àgbàlagbà àròwọ́lò fílẹ̀ ó dúró tọ́ hundred million la fi ṣe. ẹ má ti mú un bàbá. Ah, èmi èmi ni mo sọ tọ́sí ẹ̀rọ àbúlé. àrùn gbọdọ̀. èkó mọ́sí àfọlábí ọtí mọ̀sá.